وكل بدعة ضلالة <clears throat> وكل الضلالة فهي في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته àdúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọlọ́run bá ti ó tún dá wa sí tó jẹ́ kí á láǹfààní láti tún pàdé níjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa ti ìrọ̀lẹ́ tòní àbẹ̀ ọlọ́run ọba nínú àánú rẹ̀ kójọ kò ilé tí a ń ṣe ní àgbàdà fáwa àti fún ẹ̀yin náà tí ẹ̀ ń gbọ́ kó ṣe ní okùnfà ìgbésí ayé rọrùn fún wa kódà ṣe ló kún fa ìrìbìdé sí níjẹ́ gbọ́dọ̀ kí àwọn ti ṣe àyè eré sáàrò kan <clears throat> ó náà ní iná ọgbà àlùjánnà bẹ́ẹ̀ láwọn ọkọ̀jọ́ kò ṣe bẹ́ẹ̀ fẹ́ni kankan wa látara wa káàbọ̀ lónìí sínú tíra wa tasihilul aqidatil islamiyya a ti ń súnmọ́ ọwọ́ parí nínú tíra náà látìgbà tí a ti bẹ̀rẹ̀ ní tí kí ilẹ̀ ń ṣọ̀rọ̀ ọdún kan mọ́ sẹ́yìn náà báyìí bẹ̀rẹ̀ sí ló tíra náà ó ti súnmọ́ ọwọ́ parí nínú ẹ̀ bí tí a bá ìdánilẹ́kọ̀ọ́ bí ọ̀sẹ̀ bí méjì sẹ́yìn ọ eh, ni ohun tó ní ṣe pẹ̀lú la ṣe lè bá àwọn tí kì í ṣe mùsùlùmí báwo la ṣe lè bá wọn lò eh, ẹ̀kọ́ pọ̀ nínú ẹ̀sùn Islam ilé ìsí ọlọ́run ọba wa tó dá wa tó kọ́ wa torípọ̀ ọba tó dá wa náà mọ̀ wípé ohun tó ń dá wa yìí ìgbà tó ń ti fi lè yànda fún ṣẹ̀báàlì wípé kó máa báṣẹ ọwọ́ rẹ̀ lọ ṣùgbọ́n àwọn ẹni tòun nìkan ni wọ́n ní kó sínú akóló rẹ̀ tó látìgbà náà ni ọtúrùkùnmù kéèlà annahu maridu khalihi yanam náà látìgbà tí ọlọ́run ti fún ṣẹ̀tọ́nì ní pàmíṣàn máa ṣe tó wùn ẹ̀ ṣùgbọ́n àwọn ẹni tèmi ò ní ráyè lórí wọn àkọ́kọ́ náà ṣẹ́kímọ̀ tó wà nínú orú ìyàndà yìí o ní pé <clears throat> ọlọ́run jẹ́ ká mọ̀ wípé àti wá kojú àdánwò láyé ẹnìkan dẹ̀wà tó ń ti dúró pọ̀ wọn ní jẹ́ ká láṣe yọrí ẹjọ́ tí àwọn ti wá mọ̀ ta rẹ̀ ló ti yẹ kó mọ bóun ṣe fẹ́ ṣọ́ rìnrìn bóun ṣe fẹ́ ṣọ́ ṣe ṣe ọgbọ́n àwọn kan kí ọ̀tẹ́ èèyàn wá fẹ́ràn láti fi fanimọ́ra èèyàn ní jẹ́ kí nǹkan yẹn mú òun ìyẹn ni ẹ̀kọ́ ètò jùlọ ti yẹ ká dì mọ́ nínú ìgbà òmìnira ṣíṣẹ̀tọ́ nígbà òmìnira tọ́lẹ̀ tí ń fi gbígbòmìnira yìí fi upgrade ó bẹ̀rẹ̀ iṣẹ́ lára bàbá ńlá wa àkọ́kọ́ ẹ̀ẹ́dẹ̀ rí pẹ́bẹ́ tó ti rí ṣẹ́ṣẹ́ lára náàbí ádámù náà ni àlẹ́ ìsọ́látò sọ́ra má ṣe tọ́lọ́run sọ fún ni sọ pé ṣe gbogbo tó dẹ̀ ń kó rí ibú báyàn náà lónìí lọ́dọ̀ ọlọ́run ọba ni àbíkẹ́ lọ́dọ̀ àwọn ẹni ire tí wọ́n ń tọ́ ni gbogbo má ṣe má ṣe òun náà ni kò bẹ́ẹ̀ náà lọ owó tó ń jẹ́ kéèyàn jẹ́ ẹni ire lọ́dọ̀ ọlọ́run oníkọ́lọ́run ní má ṣe nǹkan kéèyàn dẹ̀ gbọ́ kó dẹ̀ jùlẹ̀ kó má ṣe àbí káwọn òbí àbí olùtọ́ ni kò sọ pé má ṣe kéèyàn dẹ̀ gbọ́ kó dẹ̀ nǹkan náà lẹ̀ kó má ṣe ó yá ṣe kéèyàn dẹ̀ ṣe kò jù bẹ́ẹ̀ náà lọ torí ẹ̀ náà ló fa tó fi jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ gbogbo wà sí àwọn الأمر بالمعروف والنهي عن والنهي عن المنكر ẹsọ fún wa pé kí wọ́n máa ṣe léyìí ẹ̀dẹ̀ sọ fún wọn pọ́n gbọ́dọ̀ ṣe léyìí ṣùnkà tí yàn kàn ní ìdínà ní pé kí yàn follow instruction ẹ̀ tí yàn bá ti follow ẹ̀ bẹ́ẹ̀ wọ́láhí èyàn dẹni èyàn dẹni ẹ̀yẹ lọ́dọ̀ ọlọ́run follow ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́dọ̀ tí ọlọ́run bá fi ṣe òbí ire fún ni àbí tútọ̀ dáadáa sí ire ni tí yàn bá ti follow instruction ẹ̀ kò ní sí èyàn kan máa di ẹni yìí lọ́dẹ̀ ní náà èyàn dẹ̀ máa dẹni àpọ́nlé èyàn náà tó padà wá wúlò fún rẹ̀ ṣùgbọ́n ṣetán òun dúró pé gbogbo tọ́lọ̀ bá ti ní kẹ máa ṣe yẹn lòun máa ní kẹ ṣe gbogbo tọ́lọ̀ wá ti ní kẹ ṣe òun ní jẹ́ kóhùn yìí ṣe ọlọ́run ti wá tàṣírí ẹ̀kù wáyé pé inna ṣetán lakum àdúgbò fattakhidhuhu àdúgbà innama yad'u hizbahu liyakuna min ashabi as-sa'ir

subhanahu wa ta'ala kó ṣílẹ̀kùn wípé àwọn ẹmá ṣe kan wà òun dẹ̀ mọ́ mọ̀ dá pẹ̀lú wa láyé tó wákan ẹgbẹ́ dáadáa nìkan lè tọ́lọ ń dá sínú agbó fún wa tàkan fílì ní gbogbo ògbà tọ̀sán tòru kò sáìdá kankan kò sọ́tí kò sí ṣìná kò sí kankan tó ń jẹ́ṣẹ̀ so a ní mọ́ tálẹ́ ní eré tálẹ́ ní bí a ní mọ́ ṣùgbọ́n tó ọlọ́run bá bá ṣe léyìn ẹ̀ta ní wa bó ṣe ṣe òlàfi dá ẹni rí mọ̀ kúrò nínú ẹni bí láfidá ẹni tí ń gbọ́ràn mọ̀ kúrò nínú ẹni tí kì ń àdánwò ni ọ̀ ọlọ́run fi mọ̀ọ́mọ̀ fẹ́ àwọn kan ẹni lè wáwò òfin tẹ́sì wa ni gbogbo ohun tó dá sáàrin wa láyé sáà ń lóṣẹ̀mí pẹ̀lú ẹ̀ fi pìdán òwò wà ní pẹ́lá èèyàn fẹ́yàwó tí gbogbo ẹ bá ń dùn lọ tí ò sí kọ́sẹ́kọ́sẹ́ kankan nínú ẹ̀ àní mọ́kùnrin tó ní farada àní mọ́bìnrin tó ní farada èèyàn bá lọ́kọ tí ò sírí gbé kankan tí gbogbo ẹ kàn ń dùn lọ yùgbà àní mọ́kùnrin wo ló ní farada obìnrin wo ló ní farada sọ́lọ́wọ́ mọ̀ ọmọ fún gbogbo àwọn oríṣìíríṣìí àwọn ìrí gbé àwọn kòtẹ́nilọ́rùn ó dún ní oṣù tó dùn mí kankan ọmọ ọmọ jùsà ní wa àmàwà ní nínú ẹ tó bá lè farada àwọn nǹkan yẹn tẹ́lẹ̀ mọ̀ bá bá gbẹta yẹ ara wọn lọ bẹ́ẹ̀ tó kò sí lé tí ò sí kò sí relationship tí ò ní challenge adàmàrà àwọn tó máa rẹ̀kú wo èmi ò lè fi sáàdé ilé yìí kí ni kọ́lọ̀n wá ṣe fún wọn náà pẹ̀lú gbogbo àrà tí wọ́n náà ti dá lórí ilẹ̀ ayé kọ́lọ̀n wá náà náà fẹ́ lórí ilẹ̀ kọ́lọ̀n tí wọ́n kó ti palẹ̀ ẹmọ́kúrò ń bẹ̀ tòbí wọ́n náà ṣe ń rí tí ò tẹ́lọ́rùn látàdọ̀ ẹ̀dá ẹgbẹ́ yẹn ìwọ náà ṣe ohun tí ò tẹ́ lọ́rùn sọba tó dá ẹ̀ ìwọ náà ṣe ohun tí ò tẹ́ lọ́rùn sáà ẹlòmíì náà tí wọ́n ṣàmójúkúrò fún ẹ ìwọ náà fi ilẹ̀ ṣo tẹ́rí bó ṣe rí ṣùgbọ́n ẹ̀kọ́ yìí ni tí ọlọ́run kọ́ àwa mùsùlùmí ní nẹ́ẹ̀sì Islam òun náà láti gbọ́dọ̀ máa apply làwọn náà dẹ̀ tún gbọ́dọ̀ máa kọ́ ẹlòmíì ọlọ́run wá mú wa débi pé ká mọ̀ wípé ẹ má gbàgbé gbogbo yóò lè jẹ́ mùsùlùmí òdodo gbogbo yìí ẹ lè parapọ̀ kẹ máa ṣe àlìjẹ́nà tìrìpálì jẹ́nà wà iná wà àwọn kan wà wọ́n yarí wọ́n náà wọ́n ṣiṣẹ́ àlìjẹ́nà sẹ́kù sí tẹ̀lé sọ fáwọn ọwọ́ pín àwọn míì máa mọ̀ ọdẹ̀ píṣẹ́ táwọn ṣe kì í ṣiṣẹ́ àwọn sin lọ́hùn kọ́lá àwọn tó máa sọ báyìí pé sìn ẹlọmọlẹ́yà náà bí o gbogbo ìtẹ́yìn sọ ẹ̀kọ̀ kan wọ́n àwọn kan ẹ̀dá kan wà bẹ́ẹ̀ báwọn ṣe rí nìyẹn àwọn ẹ̀dá kan dẹ́wà àwọn tí wọ́n bílé pé táwọn ṣe náà ní táwọn máa fi wọ̀jọba ọ̀run ní táwọn máa fi àdìjánà ní ọgbà pé sìn kan ni ṣùgbọ́n wàtà bá dálẹ̀ ta tún kó oníkálukú wọn náà tó bá fẹ́ wá ṣà àwọn náà mọ̀ ìpẹ́ ah sẹ́rímọ́nì ni kì í ṣẹ̀sìn gbogbo àwọn eléyìí náà ẹ̀dẹ̀jọ́ máa gbé ayé ni bá ànábí ọlọ́run tí wọ́n lọ náà ṣe pàdé wọn sọ́jọ́ lòṣẹ̀mí nìyẹn wọ́n lè kúrò lórí ilẹ̀ wọ́n gbọ́dọ̀ wà lórí ilẹ̀ ayé a lè yọ wọ́n kúrò àwọn gan ọ̀nà ni ọmọ máa jẹ́ ń sáà fi máa rí wà sí ṣe trípígbà tàbá ń sáìtẹ̀ tàbí máa mọ́ àwọn wùlà ń sọ̀rọ̀ nípa wọn kí ni tàà ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó wá kú báwọ̀ láti wá fẹ́ àmàlà àwọn láwùjọ báwọ̀ láti fẹ́ lò pẹ̀lú àwọn tí kìí ṣe mùsùlùmí àmọ́ wá ń pàdé wọn ní àwọn schools káàkiri ẹ̀sì tí kìí ṣe mùsùlùmí bá láti fẹ́ bá wọn lò business ń pawápọ̀ àjọ ń gbélé papọ̀ àjọ ní nǹkan tó ń iṣẹ́ ń pawápọ̀ oríṣiríṣiríṣiríṣi nǹkan olóńpa àwọn àti wọn pọ̀ bí gbogbo àwọn kan ṣe ń pawápọ̀ yìí Islam fi àlálẹ̀ wípé bẹ́ẹ̀ ni a lè jọ ṣe nǹkan lè pawápọ̀ nǹkan lè máa pawápọ̀ alátẹ̀sìn onítẹ̀sìn Islam sọ fún wa pé ìyẹn ò gbọ́dọ̀ pawápọ̀ ibi tẹ̀sìn láàgbọ́dọ̀jọ́ dapọ̀ ibi tìjọ wọn ló wà bí ìmí ìtẹ́ àtọ̀tọ́rọ̀ alámọ̀rí tẹ̀sìn àjọmọ máa ṣe ni àrọ́gbọ́n eléyìn ẹ̀dá wọ́n náà ló tún wá faru eléyìn lónìí dáa níbi sọ̀lọ̀sọ̀lá nínú ẹ̀kọ́ tuntun kọwa ní hadith eléyìí tí máa muslim ṣe ẹgbàwà rẹ̀ èmi àbẹ́yìn apàdé ẹni tí kìí ṣe mùsùlùmí ìjọ́ ìṣẹ̀yẹ ká máa kọ́kọ́ kí wọn ṣáà kọ́kọ́ kí wọn àbí rárá o àwọn ò kọ́kọ́ kí wọn rárá o a kọ́kọ́ kí wọn ó dá bá wá kọ́kọ́ kí wọn ti gbọ́dọ̀ kọ́kọ́ kí wọn irú kíkí wo kí wọn ìyẹn àkọ́kọ́ akéjì ń bẹ tó bá rí náà ni wọ́n kọ́kọ́ àwọn làwọn fi sára wọn àlàáfíà ọlọ́run láti ránṣẹ́ síra wá ní gbogbo ìgbà ẹni tí kí wá ń ṣe mùsùlùmí òun ò kórìíra wa àtẹ̀síwádé lẹ́bù gbólóhùn lè sọ gbólóhùn yẹn àpẹ́lòmí kórìíra wa àtẹ̀síwádé wípé aṣọ fúnpọ̀ ò lè sọ gbólóhùn yẹn òun tẹ̀ ń gbọ́ òun tẹ̀ ń fẹ́kọ́ máa sọ pọ́dánú ilé ibi tó ń gbé táwọn mùsùlùmí náà bá ti wà ń bẹ̀ sí ní jẹ́ sàlámù alékùn á ní wọn fẹ́ wọn nílé àwọn ní àsàlámù alékùn mi tẹ́lẹ̀ mi tún éèti gbólóhùn sí ṣùgbọ́n lómi ò kí ẹ̀ nínú wọn o gan fún ara rẹ̀ ló ma kọ́kọ́ pàdé tó wọ́n ni àfọ́ àtàwàlékùn ẹlẹ́ha ọmọ àtàwàlékùn ìkíni tí islam wọ́n yà kalẹ̀ ìpẹ́ka fi dá wọn lóhun báwà láti fẹ́ bá wọn lò àwílẹ̀ náà àwọn tàbẹ́ sáré yanjú rẹ̀ lónìí láti fi lè mọ bí islam ṣe dùn bó ṣe dáa tààtún ní ṣe àṣẹ ètò pẹ̀lú àwọn ènìyàn tó kìí ṣe mùsùlùmí láwùjọ agbọ́dọ̀ balance láàrin àìṣàṣe jù àti àìṣàṣe ètò káwàwà láàrin méjì wakadhalika ja'alnakum ummatan wasata ọlọ́wọ́ ní ìjà tó ń dáwà ń dáwà ní dídá pé káwà láàrin méjì balance ẹ̀ ká má ṣàṣe jù ká máa ká má ṣe àṣe ètò ká má tún dẹ́jù tẹ́kùn gbogbo lẹ̀kùn wá láṣíkalẹ̀ gbáyárú gbogbo tẹ́ bá gbé wálè nínú wà ń lé o rárá o àgbọ̀dọ̀ tún rí bẹ́ẹ̀ náà àmìlẹ̀ náà ni hadith ilé tí a fà wà al-Imam máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn yahuda àtàwọn nasara pẹ̀lú pé ẹ̀kọ́kọ́ ń sálámà sí wọn ẹ má máa kọ́kọ́ sálámà sí wọn ẹ má kọ́kọ́ sọ fún ẹ̀kọ́ sálámà alaykum ẹ má sọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́n ṣé tí wọ́n rẹ̀ ni pé ẹ má kọ́kọ́ kí wọn rárá ẹ̀gbọ́ ẹ má kọ́kọ́ sọ fún ẹ̀kọ́ assalamu alaykum lànà bí sọ̀rọ̀ anábì sọ pé látàbídáhù lè yẹ̀wó da wọn nasọ́ra bí tàhíyà ẹ má kọ́kọ́ kí wọn kò sọ pé má kọ́kọ́ kí wọn ó ní ẹ má kọ́kọ́ sálámọ̀ sí wọn ẹ wá gbọ́ra ẹ sáwọn afọ́ àṣẹ torípa ara àwọn ya mùsùlùmí kan lónìí kódà ìyá rẹ̀ ìyá tó bí ti gbà yí pé òun àti ẹ̀ ọ̀rọ̀ àwọn òsúlẹ̀ kọ́ra wọn má ordinary ọ̀rọ̀ lásán kò lè pa àwọn pọ̀ mọ́ torípò tí ẹ̀ máa fà ní tó wà lára wọn kèfè rí kìní kan gbọ́ àlàyé tó wà ń bí ilé tí a fà wà tí wọ́n ṣe wọ́n wáyé júùzù lè mọ́sílì à ń yẹ tàlátọ̀ fún bí káàfẹ́ wọ́n ló tọ́fẹ́ni tó jẹ́ mùsùlùmí kó máa lo ẹ̀lẹ̀ pẹ̀lú ẹni tí kìí ṣe mùsùlùmí kó máa lo ẹ̀lẹ̀ pẹ̀lú wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ahọ́n tútù ìbáṣepọ̀ tútù ìmáàlè kókó mọ́ wọn wọ́n lélẹ̀ ìtọ́ fẹ́ni tó jẹ́ mùsùlùmí kó ṣe bẹ́ẹ̀ fẹ́ni pẹ̀lú ẹni tí kìí ṣe mùsùlùmí o fọ́yúnáàdìhì bí kò ní játìhì wọ́n ní nínú tó tún jẹ́ ẹ̀tọ́ ni pé ẹni tí kìí ṣe هذا طالب قد لاحظوهم لا تتركوهم يخرجون كما fọ̀yìnàdíhì bí kò ní játìhì ó tọ́ kó máa pè ẹni tí kìí ṣe mùsùlùmí kó máa fi kúníyà rẹ̀ pé ẹni tí àgbàlẹ́rẹ̀ pẹ̀lú kúníyà ẹni pé kó máa pè pẹ̀lú pé bàbá dèbọ́ra ìyá bọ́sẹ̀ kó máa fi orúkọ ọmọ rẹ̀ kó máa fi pè kó máa máa pè ní pípé ti pé kínú bí káàzọ́gbà ẹ̀jẹ́ ìrẹ̀bẹ̀rẹ̀ àjọ́rò kan ní tí kí ní kájá kí ní kan ní rárá ò rárá ò ṣebí tí wọ́n ń pè ní ẹ̀ta akẹgbẹ́ rẹ̀ tó kún pè ní ẹ̀ tó bá láwọn orúkọ àwọn ọmọ tọ́tóbi mẹ́ta mẹ́rin tí lápẹẹrẹ ìkan nínú ọmọ rẹ̀ ń jẹ́ jésù tó fóun tí wò ní pé mọ́ rẹ̀ ẹ̀hẹ́n ó ní yẹn pé ọgbà tó ti lọ́mọ mí tó ń jẹ́ bọ́sẹ̀ tó ti lọ́mọ mí tó ń jẹ́ monday forúkọ rẹ̀ yẹn pé ó ní tó ní jésù ló tó yẹn ìwò ní pé mọ́ rẹ̀ pé jésù tó fún wọ mí kò fi pé ó wá kàrá ọmọ kan ṣe tó ṣì bí náà nìyẹn ń tọ́dẹ̀ ń pè orúkọ ọmọ yẹn àwọn orúkọ tó wà fẹ́ ṣe rẹ̀ ní tí wọ́n bá gbé bẹ́ẹ̀ wọ́n kún wá pé ìyá dáadáa kò sẹ́ni tó máa gbọ́tò pẹ̀ ní ìyá dáadáa tó máa lóhùn ṣe E èyí ní ìsìn Allahu ló tó fẹ́ mi ṣùgbọ́n èyí ní ìsìn lẹ́sùnlẹ̀ ló tó fẹ́ mi kò dẹ̀ tó fẹ́ mi ẹni tó dá ló tó fẹ́ mi ẹni tó dá àrẹ́lẹ̀ ẹni sáyẹ́sẹ́ ìpé jẹ́sìn ó mi gbàdúmà rí mi torí pẹ̀ dá lóhun náà mi torí ẹni mo

ọ lè máa fẹ́ pọ̀ máa ní súnà yẹni wọ́n ní pé súnà òyẹun tó ń gbọ́dà lè rí mùsùlùmí mi gan pàápàá tàjọ ń kírun tó máa ní súnà òyẹun èmìdẹ̀ lọ wọn tó ń jẹ́ bẹ́ wọ́n lè lóhun òfẹ́ tó gbogbo eléyàn ò ẹ̀fílẹ̀ tó bá dọ́dọ̀ ọlọ́njẹ́ kama wá pè ní pèkúpè agbọ́dọ̀ pè lórúkọ rí ilé ìtò ń jẹ́ bákanáà wà ìsàlùhù àni hàlìhì wọ́n ní nílẹ̀ sí wá nílẹ̀ tọ́ ni pé ẹni tí kìí ṣe mùsùlùmí alẹ́tọ́ àti máa béèrè nípa hàlù rẹ̀ báwo lára yín báwo everything a lè béèrè lẹ́yìn ìtẹ́lẹ̀mí wá sọ ní fún òun ò lè bá sọ̀rọ̀ wọ́n lè bá sọ̀rọ̀ wọ́n àti òjò ń sọ̀rọ̀ àwọn ìṣọ́ lọ́rọ̀ ó lè ṣàwàdà pẹ̀lú ó lè kí ó lè bèèrè báwọn ní iṣẹ́ báwọn ní gbogbo nǹkan fámílì nǹkan àwọn ọmọ nǹkan báwọ̀dà ní bísínẹ̀sì ìjọ ni ẹ lè jọ sọ̀rọ̀ <laughs> islam ọ̀nà ká máa bẹni tí kìí ṣe mùsùlùmí sọ̀rọ̀ má mú nǹkan mí mẹ́sìn yẹn má sọ wá lórúkọ tí kìí ṣe tiwa awakọ́lá ní tí wọ́n ṣe yẹn awakọ́ tó lè máa bèèrè lọ́wọ́ rẹ̀ ìpé báwọn ni hálù ẹ̀ bákaná wà ní hálẹ̀ àwòláàdìhì àwọn àmútírí fọ́láṣádé ti pẹ́ o ṣó ti rí admission ni a ọlè máa sọ ẹ̀lì sọ ẹ̀lì sọ̀rọ̀ gbogbo ènìyàn tọ́ tàbí máa bèèrè ọmọ wọn jáfi gàtí yẹn ọmọ aláṣẹ́wò òṣì yẹn rárá gbogbo ìṣesí báyìí ó tún nítumọ̀ nínú Islam wádẹ̀ gbọ́ túmọ̀ náà nísìn wọ́yọ̀ aníhùhù bimawlúdín wà náàwìhì wọ́n ló lẹ́tọ̀ náà kíyàn máa kí kíyàn kọ́ngrátẹ̀ pẹ̀lú pọ́lọ̀wọ̀n bá fún lọ́mọ ah mr ṣọlá ẹkọ́ ayọ ọmọ ìyà mọ́gbọ́n níyàwó ìdídí mọ́ congratulations ẹkọ́ rere náà akú dùnú akọ́ àmójúgbà akọ́ aráyá ojú ìdíwá wà ní ìsìn kí

ẹ̀kílẹ̀ rò ikú túbọ̀ jẹun tó jẹ́ sábà fi gbígbà fìdámù ẹ̀ mọ̀àmọ́lá tó sọ yìí bá ìbálò dáadáa dáadáa lè ń bá lò ní sallallahu alaihi ẹ mọ̀ yí àwọn èèyàn ti sọ ní taa orúkọ torí lórí ń kàn tí ó ti mọ̀ rárá ní alágídí onínú líle onínú burúkú ti lóríṣiríṣi orúkọ yẹn

bó ṣe congrats ẹ̀ nígbà tọ́lọ́run fún lọ́mọ ẹ̀ bẹ́ẹ̀ náà ni sádẹ́wò kan bá ṣẹlẹ̀ sí o lẹ́sọ̀ àtútù kì kí wọ́n náà tẹ̀lé àwọn tó bá náà fẹ́ lọ kì sílé àyà lẹ́nu pé ha afa ha imam ha ustaz ha àbí gbogbo tó bá ń pè tó bá pàlá jì náà ló bá máa ń pè abálájà àbí táàtì kan nìyẹn tó ti gbilẹ̀ ńlẹ̀ Yorùbá sí mi dì náà tó fẹ́ parẹ́ mẹ́ra <laughs> generation mi ṣá ohun tó mọ̀ ẹ̀wọ̀n náà nìyẹn ah àìjà lẹ́nu gbogbo wọn tó kù tán wá ẹwọ́ ṣe tóbi tó lójú ẹ̀ yẹn ìwọ tó tóbi lójú ẹ̀ jù wọn lọ torí pé kò lè ẹ̀sẹ̀ẹ̀sì pé wọ́n náà lè wá á sì rò pé ha lápọ̀sì sí mi tẹ́ ẹ̀sẹ̀ẹ̀sì kó ń bọ̀ bí bí ò sọ́sì tá a máa ṣe bẹ́ẹ̀ lẹ́mí ẹ̀ kádà ń gbà tọkọ ẹ bá dé gan sọsọ pé ah, àwọn èèyàn tẹ̀ wá sí wọn sílé fún ti mọ́mì wọn tọkú in kódà àti ìwọ ló máa dárúkọ nínú wọn àwọn èèyàn báyìí wá kódà lágbájá náà torí pé tí wà tí ẹyẹ ti ní ìtumọ̀ ńlá kan lọ́dọ̀ ẹ̀ ẹjá send message dáadáa látara bí bá àwọn èèyàn lò ká send message dáadáa látara bí bá àwọn èèyàn lò wọ́n ní kọ́dà nínú ẹ̀kọ́ ni pé wàyẹ̀bùdáwò bí tẹ̀híyà ṣẹ́tìgbọ́ anábìnrin láà tẹ̀bùdáwò hùn nahana an nabda bi ahulahi bi salat o ko fa ka bẹ̀rẹ̀ ka kọ́kọ́ salama sí wọn ṣùgbọ́n ni bi àwọn ni nínú tó sọ ní pé ká kọ́kọ́ kí wọn ni mo shara ile kan pé je tó wà láàrin assalam àti at-tahiyya assalam àti at-tahiyya ṣùgbọ́n lábẹ́ at-tahiyya at-tahiyya ni bi greeting normal greeting ṣùgbọ́n tí sálámà náà lè fọ́lù tí ó ń dá normal greece yẹn kíkí sálámà náà wà lọ ń dá kíkí ẹgbọ́ tán bá ti sọ kẹ́lùmọ̀ tàhíyà yẹn sálámà náà àti gbogbo ọ̀nà tá ń gbà fi kéré ní ó ti fọ́lù tí ó ń dá rẹ̀ ṣùgbọ́n tó bá sọ kẹ́lùmọ̀ assalamu alaikum lélẹ́yìn ọ̀nà alẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ kíkí fún ẹni tí kì ń ṣe mùsùlùmí káwà kọ́kọ́ kí pẹ̀lúpẹ́ káàrọ̀ akójúmọ̀ ẹ máa wọlẹ̀ o ọfọ́ láàrín sáfù sí bí i ọ̀nà alẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ kíkí pẹ̀lú wọn ka ahlan gẹ́gẹ́ bí kí n sọ kọ́dà wà ní prógráàmù dìmáìkì mú ẹni tí kì ń ṣe mùsùlùmí wọlé torí pé kò jẹ́ mùsùlùmí kò túmọ̀ sí pé wò lè kí káàbọ̀ mi máa máa dárúkọ rẹ̀ sínú máìkì a máa fẹ́nu mi pé kìbìrí mi lè fi ẹni tí mi pé kìbìrí ẹni tí mo fi ń kàlù kùránì a máa fi pé kìbìrí <laughs> ẹlòmíì alẹ́ ló kàn lè kò sí kankan ó kàn lè ni so rárá bẹ́ẹ̀ yẹn kọ́ ó lè kí kára lápẹẹrẹ bóyá baálẹ̀ lẹ́ni ẹ bóyá ọba ni bóyá sàmà community ni tó yẹ pé ní èèyàn pàtàkì lọ́nà láàyè ibi tó wà nínú ayé òun náà kéré nínú ayé báwọn ọ̀dọ́ ṣe máa sọ nìsín ó lè má tóbi nínú ẹ̀sìn lọ́dọ̀ tọ́lọ ṣùgbọ́n nínú ayé ibi tọ́lọ ń tò sí tọ̀ ìkàn lòun náà tóná bá ń bọ̀ ilẹ̀ máa rọ́ tóná bá wà mí tó ti ń pàṣẹ àwọn èèyàn máa dákẹ́ máa gbọ́n tó ń sọ ni tó ti dìsáàbù kó pọ́nlé ọ̀nà àkí àkí àwọn ṣẹ́mànú wa mr flip kìnnìkankìnnìkan àkí wọn káàbọ̀ sáàrin wa ìjókòó ìyàwó ilẹ̀ ṣe ó náà báyàwó wa àbúbọ́kọ wa ó náà nídì àpọ́ndè kọ́lá rẹ̀ dì mí pàápàá nígbà tó gbogbo ara wọn possibility kọ́yẹ́ pé nínú àwọn tó jẹ́ lórí ẹbí wọn àbáwọn abẹnugọ́ ní ẹbí wọn àbáwọn tó náà tẹ̀ tún jágbátẹrù lẹ́gan pàápàá nínú ìnáwó yẹn kọ́yẹ́ fún kírísẹ̀n ni àbáwọn fámílì mi sẹ́ pé dominated eh, family ni wọ́n pẹ̀lú christianity àwọn ni wọ́n dominate family yẹn so irú àwọn eléyẹn ní ìsinyìí a fún ẹni dìsí orúkọ wọn pé ẹ bá mi kí àwọn èèyàn báyìí ah, ẹ̀gbọ́n dáadé wọn ni ẹ̀ tó pè ní bàbá fáwọn ni ẹ̀ tó pè ní ìyá fáwọn ni ṣe wà wá sọ fún pé ọ̀gbẹ́ni wáò àwọn ilẹ̀ máa dárúkọ àwọn ilé ìsinú máìkì o rárá ẹ̀tọ́ wọn ní kókó kí wọn ó dédé tó kan ìkan nínú àwọn ọmọ wọn yẹn ó ti kan àwọn náà wọ́n sọ pé kó gbé ẹ̀sìn wọn lárugẹ wọ́n ní kó pọ́n wọlé kó kí wọn ni kó dẹ̀ dáàlà kìrìpà àfà àwọn míì ní tàṣà òlù bá ṣe ní tàṣà jùdù rí bẹ́ẹ̀ni ká tó máa yagun lágbà àwọn onítàsáhùn nígbàtá ẹni náà bá wá gba mike àwọn alẹ́ fẹ́ balance ẹ̀yà ní ẹ̀yà tí rí ní ìsìn gbogbo ẹni wọ́n ara wọn ibá ń sọ fí ń jọ inú ìbọ́lọ̀ kan náà ní gbogbo ajọ́ ń sìn <laughs> rárá rárá ìwọ́n tún ti dáadú nìyẹn o tún ti fọ́ ogun ẹ̀ lójú nìyẹn o kàn kí wọn kàn hàn náà wọn gẹ́gẹ́ bí ẹni àpọ́nlé tí wọ́n má gbé ìdájọ́ tọ́lọ́wọ̀n gbé kalẹ̀ má gbé wá o tàbá fẹ́ tẹnubọ́ bí ẹ̀sìn ìdàkọ́dẹ́ kàfàrọ̀ lẹ́sìnà kọlu iná láàrín sàlátà àfikámọ́ ìdájọ́ yẹn wá ń bí eléyàn ọlọ́run ti ní ẹni tó bá ti ní ọlọ́run kọjá ẹ̀yọ̀ o of ó ní olórí ẹbí àwọn nìkan ṣe fún top town àwọn àfá àti bọ́n ṣe program lọ́dọ̀ tóun olórí ẹbí bá gba máìkì lónà bá bẹ̀rẹ̀ àà fọgbà ayága so tẹ́bá ṣe láǹfààní àti ṣàtúnṣe tó lórí ẹbí ṣe ń bí tẹ́yìn ti ṣìjókòó tẹ́pẹ̀ yìí ní ẹ àǹkọ program lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀mí kàdọ́sínẹ́tì láì ní dájẹ́ ìpínlẹ̀ so torí dé ó gbẹ́gẹ́ ó gbètò ó gbèrò ògbà hekima tó lágbára nka ma wọnú ara wọn gbà ní ìdẹ́yàn ní níbi yẹ nǹkan ní èsì kò kàn gbọ́dọ̀ jẹ́ kó àfẹ́ ti àkídà jẹ́rẹ́ ibi tí wà tó wà máa wá compromise ó gbọ́dọ̀ compromise bẹ́ẹ̀ náà lòdẹ̀ tún lé tún lé kókókó ọ wá wọ́ ẹ̀sìn lábẹ́ bó ṣẹlẹ̀ ń kórè bákan náà wọ́n níbi ẹ máa wọlé àbí ẹkù dédé àsìkò yìí ṣé kò rẹra ẹkù rìn náà ọ̀nà yẹn wà stressful bá kan ọ̀bá àlẹ́ tí wa ṣe ọlọ́dẹ̀ wá ní kó yá yín o ah ìfàtí mo bá ń o ẹ pẹ̀lẹ́ ẹ̀ra ah gbọ́dọ̀ wà kẹrin èèyàn lẹ́ni tó ń bá sọ̀rọ̀ kí n ṣe ẹran èèyàn ni gbọ́dọ̀ ẹran pàápàá yẹn máa kẹ́ lójú ká máa so ní jí kò lè gbà pọ́kàn lọ́lọ́run lónìí kò túmọ̀ sí pé kò ní gbà pọ́kàn lọ́lọ́run lọ́la ènìyàn lórí bó ṣe rí yẹn ṣùgbọ́n ṣiṣẹ́ ọ̀làkalẹ̀ láàrẹ̀ láti ní pẹ̀lú hasanil ma'amala wọ́n ní pàápàá jẹ́ tàbátẹ̀rẹ́ alìmọ̀sálàtò àṣẹ̀rẹ̀ àyà tàbátẹ̀rẹ́ àwọn àǹfààní tí tàbátẹ̀rẹ́ àǹfààní tó jẹ́ ń tàà lè rí jẹ lérè nínú ẹ̀sìn pàápàá jẹ́ tàbátẹ̀rẹ́ bá tàbátẹ̀ eh, bá ẹ̀sẹ́ ni ó tẹ̀ tó ní àǹfààní tí nǹkan ẹmà kọ́ hmm. ń kẹyẹn ó ṣe é ṣe pé kí wọ́n máa ń lè máa ń tó ń borí nínú ẹbí wọn tẹ́lẹ̀ tó máa ń bínú sí tó ń bá fa wàhálà nínú ilé tó wá rẹ̀ ń tẹ́jẹ́ àfá ẹ̀ tó ń gbọ́ wà sí ẹ̀ wọ́n rẹ̀ ń tẹ́jẹ́ jọmọ́ ẹ̀tẹ́jọ́ ń ṣe ọdí bẹ́ẹ̀ ṣe ń bá wọn lò ah, o àrígbódò kí fún wa lé sí in fact àwọn fífìyàn náà náìsì o so ama mu emi ẹ̀mí wọn o ìwà change the bad impression táwọn èèyàn ti ní nípa o ó e change ẹ̀ torí pé ọ̀tọ̀ ní tó ti ń nọ́ọ̀sì lẹ́ni ti pẹ́ ṣùgbọ́n tó won pa di wọ́n pàdé ẹ pẹ̀lú ah, o ọ̀tọ̀ ní táà ń gbọ́ ọ̀tọ̀ ní táà dẹ̀rò nípa ènìyàn tó rípa àwòyàn gùdì nínú táwọn èèyàn gùdì jù láyé lórí ẹni kọ́ bá ní lórúkọ jẹ́ kan sí ènìyàn kan mọ̀ mọ̀jà ráhà èèyàn kan dọ́gbẹ́ sí àlára lójú àwọn èèyàn sódà táwọn èèyàn bá kọ́ ni so alhamdulillah wọ́n wá ti wá mọ̀ bẹ́ẹ̀ pẹ́tọ̀ bọ́jú sí náà fi ìwà wọn ìṣesí wọn náà fi kún dáwà wọn tọ́lọ̀ fi jẹ́ kí ó yí àwọn ìyọ̀gbọ́ ọ̀tọ̀ ní tàn gbọ́npa yín ọ̀tọ̀ ní tàn rí ṣùgbọ́n wọ ọ ti sọ̀tọ̀kúsọ nípa ẹ̀ ọ ti sọ̀tọ̀kúsọ nípa ẹ̀ sí ẹ́ nígbàtí wọ́n náà tún débi tí wọ́n náà débi wọ́n náà bá tún déjú gbáǹkó wọ́n náà bá tún kájú sókè pé kí ni tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kèfèrè ìṣe ẹkùnrẹ́dà sọ́hún àà ah, ah, ah, rárá rárá rárá bẹ́ẹ̀ yẹn kọ́ ẹ̀yẹn kọ́ ó dẹ̀ tún náwọ́ sí ni ọwọ́ kìfìrí ọwọ́ òkú bété àà rárá ń bolo ti gbọ́ gbogbo eré tó ń sọ yẹn bolo ti gbọ́ sànábì ò rí bẹ́ẹ̀ yẹn sallallahu alaihi wasallam kọ́nà àká tó jókòó tó dìde lórí ẹ̀yẹn mi gbọ́dọ̀ fa ìfìdí kan àbíkín lọ fẹ́ akáṣíkì sínú omi kí kọ́kọ́ fi núbẹ̀ náà kí atẹ́gùn kúfúrò ààrẹ máa lọ fẹ́ sí mi lára àkílẹ̀ dín bolo dín ẹlòmíì kódà ṣíbí tí kébèrè fi jẹun ẹgbà fún wọn lè fi jẹun ó máa máa fọ́ àná tó ti kí bẹ́ẹ̀nu ẹnu kúfúrù <laughs> kódà tó wá kí bẹ́ẹ̀nu ẹnu tóun náà <laughs> so àwọ̀rọ̀ lè jù àfi ká fi òfin ọlọ́wọ̀n ọba ká fi balance ìrìn àjò wa níbi ìbá àwọn àwọn ní lára àwọn nǹkan wọ́n láti lè rí pé maslaha wà ní ká bá wọn lò dáadáa níbi àwọn nǹkan wọ́n ni àwọn àǹfààní wo ló wà lára wọn tààfẹ́ bá wọn lò lórí ẹ̀ tààfin rò pé ká máa ṣe gbogbo dáadáa yìí kí ni dáadáa yìí fẹ́ bí fún wa ẹni kàtàràgìrìbì hìfìl gbogbo tó bá ń sọ fún ẹ tẹ́lẹ̀ nípa ẹ̀sìn wa bẹ́ẹ̀ la ṣe rí o bá ṣe rí gangan rí o tó bá rẹ̀ nìkan tó yàtọ̀ sí mo ṣe ń bẹ sọ̀rọ̀ mo ṣe ń bẹ lò yìí mú tó wà nínú òfin ẹ̀sùn akọ́ ló tẹ̀lé o ọlọ́pàá tó lọ fìbọn rọ́b kí n ṣe ń tíjọba ní kó fìbọn ṣe nìyẹn kò túmọ̀ tó fún máa bójú olè so ara wa tó bá dánú gbọ̀n sí àbí tó lẹ̀ ha àbí tó wọ nìkọ́ọ̀bù gbogbo ẹ̀ àbí jókòó tó rẹ̀ ṣe súnà tó wá di kan tí ó dá ara wa kọ́ ó kàn wọ yúnífọ́ọ̀mù wa ni bá a ṣe rí gangan ni mo fi ń hàn ẹ́ tí wọ́n náà rí yìí ò Allahu Akbar àìfàdì ah, mọ̀gbàtà pé <laughs> ara bí ẹ̀nà ọ̀rọ̀ tó sáré já jù lẹ́nu wọn àwọn ọ̀rọ̀ wa àwọn ọ̀rọ̀ wa máa ń <laughs> ẹ̀rí wọn láwọn ẹni jẹ́ káàkiri kó tó sọ̀rọ̀ dàtọ́ láti pé wọ́n ó máa ń yá lẹ́nu wọn gan torí kọ́ lọ́nú mọ́ ọmọ ti sáì kì níyẹn ó dùn kan ń dùn láti sọ tó dùn láti ni ọmọ ti sáì ahọ́n gbogbo ẹ̀dá rẹ̀ sẹ́ni tí ó gbà pọ́ kan náà máa gbọ́ wọ́n fi ṣe irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ lójú láti pè wọ́n sínú ẹ̀sìn ọlọ́run ọba tí ń ṣe ẹ̀sìn Islam ó dáa púpọ̀ tàbá lè máa ṣe dáadáa yẹn dáadáa yẹn dáwà kan lọ náà ẹ̀yin ó mú iṣẹ́ ń gbọ́ wa dáadáa ṣíṣe tẹ́bá ṣe sí àwọn èèyàn dáwà ni o ìwárí dáwà ni o ìwọ̀n wọ́n kí ó ṣe wọ́n náà ń gbọ́ ìwárí tí wọ́n náà bá hù òfin ìbáìtà àwọn ọmọ mi ládùúgbò sí kí ó òfin jẹ́ kọ́mọ̀ pẹ̀lú ọmọ bá kí ó máa ń yaari tó bá sí ní pọmọlé kí wà ń lè mú kiri à ń parí lérí káàkiri òfin lé àwọn ọmọ míì òfin lé wọn kúrò níbi ẹ̀kọ́ ẹ̀sùn tí wọ́n wọ́n ń kọ́ yẹn tí wọ́n ti máa rí pé ṣé bọ́mọ tó náà ṣe máa ya gan fèrè kóyìn kóyà máa kàwé tó ń kàwé tó ń kí gbogbo gbà náà parí lé lórí gbogbo gbà ní ọ̀kí ń bára ìwọ ló tún jẹ́ni tí ó lé àwọn kúrò níbi ẹ̀kọ́ ẹ̀sùn tí wọ́n ń kọ́ gbogbo wa agbọ́dọ̀ fi ìwà wa agbọ́dọ̀ fi pèpè sẹ́sìn wa láti gbọ́dọ̀ bẹ̀yìn sí kìí ṣe mùsùlùmí lò pẹ̀lú dáadáa àyàfi tó wá pàìtì tó lòun ní ẹbá lò tó pàwọn mí máa ń wà bẹ́ẹ̀ akọ̀dédé máa bí mi ọ̀ nẹ́sẹ̀sílì pẹ́lú ó lè máa yàn ló dé lè máa kì ẹ́ pẹ́lú lè kí kó máa dẹ̀ lóhùn sòyẹ́ kàn máa mọ̀ ní ẹtírẹ́gì yẹn lẹ́mìí kọ́dà máa fi wọ̀n àti máa wájà kọ́dà tó máa wá ogbó ọ̀nà láti fi bá ẹ fa wàhálà fòwò ṣágbìyànjú tó ọmọ àbọ́jẹ̀ pítọ̀ <laughs> kí ṣe tí ìbẹ̀rù kí ṣe tà ilé jà ṣùgbọ́n tí wà tí ẹ bá bẹ̀rẹ̀ jà ìwọláyé ma máa pariwo ẹ̀ pé ṣe bá fa lẹ́yìn ṣe bẹ́ lẹ́ha lẹ́yìn ṣe bá lájá lẹ́yìn nǹkan tó fẹ́ àṣíp tó fẹ́ protest kò tẹ́kẹ̀ ẹ̀ ní ẹni sí láti sọ̀gbò sókè kò tún fọmọ rẹ̀ lórí kó tó pa fẹ́ sún ọmọ so ń rẹ́dì gbogbo yẹn tó bá jóbìnrin náà ni kò sí tó kàn gbangba ń ta gbangba bẹ̀rẹ̀ náà ni ti máa bọ́ ẹ̀gbù lọ́rùn tí ò ní bìkítà àwọn káyà ti tàbá ìpé ó yá ìwẹ̀lẹ́ àárín àgbówọ̀ ọlọ́májẹ̀ tòtòrí ẹ̀ ìwọ́n ní tí wọ́n dáàbòbò ń dáàbòbò ẹ̀sìn ẹ́ àtọmọlúwàbí ẹ̀ ohun wọn ní kò dẹ̀ lè polójú kò dẹ̀ kàn ìwọ́n ni wọ́n rí kí ní kan sí òhù kò sí nǹkan fásún jẹ́ òhù lọ́dọ̀ títí ẹ̀ ìwọ́n ni wọ́n ọmọdé wá lóyún fọ́kùnrin ìyá bá máa pa tún tó jọ ó máa ṣẹ́ oyún yẹn ni wọ́láyà èyàn rò pé fíìmù ní fún wọn á ti fíìmù ní ẹni wà pé wọ́láyà àṣírí àti reality ni wọ́n ni subhanallah alazim ìyá ya ìwọ́ wá dé nìtò olóòrùn olóyìn fún kó jọ àfikọ́ iṣẹ́ ọmọ ilẹ̀ ń bá dọkọ̀ yìí ọmọ ó ní kí ni àwọn náà tó pẹ́ sílẹ̀ àsìkò tí sán tó mọ́ ń lò lọ́wọ́ pé ìyá ò nígbà ìjọba sì ti ní wọ́n sẹ́ǹjẹ̀ sí níjọ́ ìdí àwọn wo fíìmù kí ni tó sẹ́ǹjẹ̀ fún mi mo bá farabalẹ̀ jókòó mo bá wò ló tó bá lè sọ̀hánù náà fíìmù kọ́ ọmọ yẹn ló wá lọ pé àwọn tí wọ́n máa ń ṣe kíní kiri pé òun nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé òun òun wá fẹ́ kán náà sọ pé àwọn ẹ̀dẹ̀ ń kámẹ́rà ha ìmọ̀ ẹ̀ṣẹ̀ ń bìlí pé ó máa dáa pé kí ní ìrí lóòtọ́ ìyá yóò máa ní òun fọ́ kámẹ́rà mọ́ wọn lọ́wọ́ lóòtọ́ ó dẹ̀ ní ìsú ti pé yes ṣẹ̀dẹ̀ pé àwọn tí wọ́n lè kó lójú bẹ́ẹ̀ yẹn jẹ́ pé láìpù ti tí wọ́n nìyẹn àwa làwa fún ní mínì kò ní ìtumọ̀ kankan lọ́dọ̀ ti tí wọ́n gbogbo nǹkan yẹn kò ní ìtumọ̀ kankan lọ́dọ̀ ti tí wọ́n ọ̀dọ̀ tí wọ́n ló ti ní ìtumọ̀ pé rádaràdáwó rèé ọlọ́mọ́wàjá sórí ikú irú òfòwò rí etí wo ló ń gbọ́rú eléyìí ẹ̀dá wo ló ń ṣerú eléyìí <clears throat> àwa rí o torí ẹ̀ ọgbà àtà jẹ́ ọmọ ọmọ tínú rẹ̀ bá lè mú fọ́lọ́wọ́n bá bẹ̀yìn ẹ jẹ́ kí mi rọ̀ ọmọ tí bá wà accommodation tí ò bá ṣe ń mọ́ra bá ṣe ń kó ní mọ́ra ọmọ tí ó bá lọ́yàyà ẹ̀fọ́ yàyà fún ṣẹ̀dáṣàmù ọ̀fẹ́ wẹ́dẹ̀wẹ́dẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin látọ̀dọ̀ obìnrin ṣùgbọ́n kìí ṣe pẹ̀lú obìnrin sóbìnrin ẹgbẹ́ rẹ̀ obìnrin ẹgbẹ́ ẹ̀tẹ́jọ ń gbénu lé tẹ́jọ wà lẹ́nu iṣẹ́ kọ́lá tó bá ní tó lè ṣe àtúnṣe ẹ̀ ṣe fún torí kìí nǹkan máa ṣẹlẹ̀ ń mi tó máa yẹ pé kò sẹ́ni tó máa ọmụ egbe òun ló kàn kò tó rá àwọn nkọ ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀nà ti jì nǹkan ti ṣẹlẹ̀ rẹ́rẹ́ ti rún nǹkan lè ṣẹlẹ̀ sí máa mú mi ládùúgbò ó lè jẹ́bọ̀dá mọ́dé ló máa wà nítòsí àbí lórí ó lè jẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí ló máa pàdé kò sẹ́ni ẹlòmí ẹ̀mí rẹ̀ dọ̀dẹ̀ yorùbá ní pé tó bá jẹ́ pòun ló kù táàfàní ẹwà lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ pòun ló yá kù tí nǹkan ẹwà lọ́wọ́ ẹ̀ kọ́lọ́un tó lẹ̀ ní òun gbà rárá o rárá o islam kọ́ yẹn islam kọ́ yẹn fún ìjọwọlúwà bí ara wà tẹ́lẹ̀ omi ilé ẹ̀dì ẹ̀kọ́ tí afọwankọ́ wa ní ibi tí a wà yìí kọ́nàmọ́ kó jọ kó túbọ̀ ṣàlẹ̀kùn dáadáa rẹ̀ fún àṣẹ́sẹ̀ rí ìtànsọ̀ yìí ẹlẹ́ omi inú rẹ̀ dédé ní pé kọ́nà tó fi kọ́ mùsùlùmí ọmọ ìyẹ́ kò fojú ilẹ̀ kò fojú ilẹ̀ kò rẹ̀rẹ̀ lẹ̀ kò fàyé lẹ̀ a ń bèèrè kẹwàárò kókó wá fàyí lẹ̀fẹ́ni tí kìí ṣe mùsùlùmí ẹlòmí òfojúlẹ̀ fúyàwó ilé ẹ̀ gbogbo àbáyọ̀ bá kájú sókè ní ẹlòmí òfojúlẹ̀ fọ́kọ́ ẹ̀ gbogbo àbáyọ̀ máa léjú pa ní kìí kọ́kọ́ ó di ní ṣe ẹ̀rẹ́ ẹ̀ṣẹ̀ wá fẹ́ máa ṣe wá sí fún pé kó wá ṣe dáadáa sẹ́ni tí kìí ṣe mùsùlùmí rẹ̀ o ọ̀tọ̀tọ̀ lèyàn náà ń gbà ní ọ̀ gbogbo ń tàà sọ yìí ní sẹ́lẹ̀ ní bó ṣe dínú tó díjú tó dí gbogbo ẹ̀ sáwọn ará ilé ẹ̀ sáwọn sọ́kọ̀ ẹ̀ síyàwó ẹ̀ àwọn ẹlòmíì ìṣesí alágàbàǹgébè àti ìṣesí pòkí tó wà lára ẹlòmí lára rẹ̀ yẹn torí díẹ̀ yìí láàrínlọ́hún gbogbo àwọn nǹkan ẹni síṣẹ̀lẹ̀ ìsìlámù pè wá sí àkíyèsí ẹ̀ káwàtí bí i mọ́ àwọn matsala mai náà wọlé tó wá ṣẹ̀rẹ̀ ẹgbẹ́ ní sí kìí ṣe mùsùlùmí ta sọ yìí nínú ilé ibi ta wá ń gbé abilẹ́nu iṣẹ́ wa tó ń bá ṣe rí wa báyìí afọ́ assalamu alaikum àpẹẹlẹ̀ mi wà nínú ọbọ̀ ìṣeré nìyẹn ṣáwọn wa dáadọ́ nǹkan wa alaikum assalam ṣe sálámà tí wà lọ́mọ́ máa dà sọ́dọ̀ ẹ̀ tí kìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ just like that tó bá ti sọ dáadáa máa dá lóhùn tó bá ti mi dáadáa a máa dá lóhùn ṣọ́lọ́mọ́ á mú sàlámù bá bọ́lọ̀wọ̀n ní mú bá tọ́wọ́ kò sọ́dọ̀ àtọ́lọ́wọ̀n bá rẹ̀ ó sọ fún ẹ̀kọ́ sàlámù alaikum ana zuwa alaikum ẹwọ́ wá nàtíjà kí ní ànátà náà sọ fún alaikum tí kẹfẹ̀rí yẹn sọ fún tó náà bẹ̀rẹ̀ pẹ̀lú sàlámù táwà ń rò kó sọ yìí tánà wíwá fi dá ló ń pè wà alékún ìwọ ló ní ó padà wá bẹ́ẹ̀ wọ́n lélẹ̀ yẹn ò sàlámù dáadáa ni asáàmù alékún ni yẹn sọ asáàmù ló sọ ó ṣépè fún rẹ̀ orógbó ń ṣépè sallallahu alaihi wasallam so ní kíkú fara hun kuma a sha nabi wa sallallahu alaihi wasallam isi ma samu ne yawa aisha tó jẹ́ yawa nabi tó wà lẹ́gbẹ́ anabi bá ti arákùnrin yẹ sọ̀rọ̀ yẹn ló ń bá gbá ló fi já ìwọ ló máa ìwọ gangan ni kí wa bá ìwọ gangan ni ìyá ṣàbábẹ̀rẹ̀ tí rọ lé pè padà pé ah lànàbí fún àgbàgbà fílẹ̀ kò lè tó yẹn gbọ́lọ̀ nǹkan yìí náà ti tó gbogbo ohun tó rí kó rí fún ẹ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ sí mi lànàbí kan ṣe fún kó rí fún ẹ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ sí mi nítànàbí kan ṣe fún nìyẹn ọ̀hánlẹ́kùn tó tó ránṣẹ́ sí mi yẹn lẹ́nu rẹ yẹn ìwọ ló ní tí ẹ èmi rí jẹ́ tí ẹ dá padà fún ẹ

káwánà dáwọn lóòn dáadáa alìsirpa ayà yìí náà sáàrí yẹn wáyé bá ṣòyé tún ti ṣíyà tó bá kíyín pẹ̀lú kíkí kan tẹ́nikẹ́ni bá kíyín pẹ̀lú kíkí kan ọlọ́ni táwọn mùsùlùmí bá kíyín pẹ̀lú kíkí kan tẹ́nikẹ́ni tó bá kíyín pẹ̀lú kíkí kan ọlọ́ni ẹ̀dá ọlọ́run pẹ̀lú dáadáa pẹ̀lú irun tó fi kíyín tó tẹ̀sùn dáadé lọ ìlànà tẹni tí kìí ṣe mùsùlùmí bá kí wá pẹ̀lú kíkí kan tó dáa káwọn náà dá lóhùn pẹ̀lú kíkí tó dáa padà tó bá ti rí wí dáadáa ṣé wá dì sáfù sàlámà bí kò dì sáfù ẹ̀ ń tó sọ́lá sọ fún padà tó bá tọ́ sí ọlọ́run àfún tí bá dẹ̀ tọ́ sí tọ́ torí tó

tó àti sànábì gan ojú sànábì gan níbi iṣẹ́ dáwà yẹn sallallahu alaihi àwọn ọ̀tádẹ̀ wa ń bá ní gbogbo gbàgbà arúkọ́ ọmọ ẹni adẹ̀mọ́wọ́ ṣe tó láàrin wa ògbóní ńlá ni wa olóyè ńlá ní nínú àwọn nínú ẹgbẹ́ ìmùlẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ̀ ní ló ń wájá tó yà ìtó kàn pèpè tẹ́sìn tó ní kíní táwọn ṣe yí haram ní iná ní ìgíní kan ní báwa kìlọ̀ fún ọ báwa kìlọ̀ fún ọ̀pá mọ́ mi bí báwa kìlọ̀ fún ọkọ̀ òfin mẹ́ni ṣe méjì àwọn sọ fáwọn náà pé dẹ́ò dẹ́ò dẹ́ò kò sọ́pàá náà pé má ṣe wà sí ẹmọ́ adẹ̀mọ́ ajáàbòbò ọtún fẹ́ pé gbèsè báyìí ọmọ ẹni lọ́mọ ẹni o mi lè máa wò ẹni ọ̀nà kan wá pa o anábìnà ah, bẹ̀rẹ̀ ṣe wá dúró tọ́ yìí tẹ́ wá tẹ́ fún mi ní fún sọ̀pọ̀ sí yìí ah, ẹ̀nà ẹ̀ṣì Islam ẹ̀ṣì Islam bàbá yẹn ò ṣì Islam tó fi lọ kò padà sí Islam ṣùgbọ́n torí kó dúró tànà ní sallallahu alaihi wasallam òun náà wà nílẹ̀ tànà bí máa ṣìpẹ̀ fún irú pẹ̀wó ni kìí ṣìpẹ̀ kó máa wà ní jẹ́nà ìpẹ̀pẹ̀ kọ́lọ̀ ń kó jẹ́ kíyà rẹ̀ fúyẹ́ láàtúwà ìyá tí ẹ máa fúyẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìyà àwọn tó kù bí kí wọ́n ní ẹ̀wọ̀n tí wọ́n da àwọn èèyàn sí àwọn ẹ̀wọ̀n bí tí ẹ pé

ẹ̀kọ́ àwọn kan sí nìyẹn wọ́n mọ̀ sán wọ́n mọ̀rú gbogbo ẹrù dúdú síbẹ̀ yìí inna lillahi wa inna ilayhi raji'un ẹjá máa dúpẹ́ fọ́lọ́run bá ṣe ẹni tá a yan tá a wà lálàáfíà yìí àmọ́rẹ́ tọ́lọ́ ṣe fún wa ìyà tó jí àwọn ẹlòmí ọ̀rọ̀ aṣọ ọ̀rọ̀ bàtà ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ mọ́tò ọ̀rọ̀ fóònù kan ló kàn wọ́n ọ̀rọ̀ pé káwọn jáde pé táwọn wáyìí kọ́dà káwọn wà ní ẹni tí sáwọn àti ìfùmọ́lá yí àwọn ojú pé àwọn wà lálàáfíà àwọn rìn àwọn lọ àwọn ń bọ̀. ayá ah, ti máa rí nǹkan fi jẹ́ nínú àwọn ọ̀yà tó ń jẹ́ ẹlòmí ibi wà ní tó máa wà omi adẹ́wà ń bẹ̀ adẹ̀ láǹfààní láti máa rìn sínú compound ìwé tó máa fi dá máa gba atẹ́gùn sára adẹ̀ máa jẹun tí wọ́n tún lè fún nígbà láàyè pé kó kọ́lá ara lé ẹ̀ bóyá bí ẹ̀kan lọ́sẹ̀ ẹlẹ́wọ̀n lòun náà ṣùgbọ́n kò lè jáde o kò lè lọ bí o kò lè gbọ́ ní ìsìn o kò lè ṣeré kò lè ṣe tọ́wọ́n kò lè ṣe lè kò lè ṣe oríṣiríṣi nǹkan ni wọ́n ti retreat ẹ̀ tí ó lè rí ṣe ṣùgbọ́n wọ́n ṣe free yàtọ̀ sí ẹni tí bí ẹlẹ́wọ̀n ọjọ́ náà méjèèjì jọ ń jẹ́ àwọn tó fi yàtọ̀ sára wọn nàlẹ̀ sígbọ́ ẹ̀ irú àwọn eléyìí irú àmọ́ ànábì yẹn náà kú rẹ̀ yẹn sallallahu alaihi wasallam wọn náà kò ní tó ìyá tí àwọn Walid ibn Mughira kò ní tó ìyá tí àwọn Abdullah ibn Ubay ibn Salul kò ní tó ìyá tí gbogbo rọ àwọn ọ̀daràn ìran Fir'aun ìran Qarun irú gbogbo àwọn ẹ̀hàn náà tí wọ́n ti lọ ìyá tí ò ní ìyá ti tí wọn ìyá náà ni ṣùgbọ́n ìyá ní bí wọn lọ ọlọ́mọ́ fi jẹ wá ọlọ́run máa ṣe wá lé ní ìyà ọlájọ kan tọ́lọ́run sàbí ọlọ́run bá subhanahu wa ta'ala orí ìsàgbọ́ ìkọlọmọ́ ṣe ní balẹ̀ jàbúrúfà àtàsọ́ àtìyàwó náà ti yàgbọ́ ibi náà ni a máa dé dúró fún ti òní àtẹ̀síwájú ibi tí a dé náà ní ọ̀tẹ̀ tí ó ń bọ̀ kọlọ̀kójọ gbogbo ilẹ̀ tí a sọ ní àyíbádà fáwà àwátàsọ́ àti àwọn náà ti yàgbọ́ àwọn ọmọ wa ọlọ́nkú bá ṣe gbogbo lọ́tọ̀kì tẹ́lẹ̀ kọlọmbà ṣe wọ́n ní ọmọ rí kò bá ṣe wọ́n ní onímọ̀ kò bá ṣe wọ́n ní ẹlẹ́sìn kò bá fún ẹlẹ́mì gbogbo àtàlàfíà àràkúrẹ́ ṣe wọ́n ní àrètí náà kò bá fi wá kò bá fi rọ̀ wọ́n lọ́rùn kò má ṣe wọ́n ní oníkànnàkànnà ọmọ kò má ṣe wọ́n ní olè kò má ṣe wọ́n ogun tí ọmọ máa ń yà ilé tó máa ń gba ọmọ ìgbìje lójú òbí ọlọ́njọ́ àwọn ìyàpòyà bẹ́ẹ̀ mayaka ọmọ wá yà ó mayaka ọmọ wá yà ó àwa náà má já padà dídàkúdà ó àdàgbà yọwọ́ kọ́wọ́ wọn náà rí báyìí tẹ́lẹ̀ pé náà ni ìrìnà dẹ̀ wá bẹ̀rẹ̀ gbogbo tó ń bẹ̀rẹ̀ tó ń dẹ̀ wá di bó ṣe wá di yẹn ọlọ́run wọ́n fi ṣàdánwò fún wa wọ́n ìyàwó lé inú ilé wa àbí ọlọ́run kójọ kó má jẹ́ kó dàrú ṣẹ́rí àrígbò míì kò kò kò ń ṣe tí èèyàn máa sọ pé ma ń mánéjì ẹ̀ fúgbà jẹ́ tèmínà ti fiṣu sínú ọmọ tí ń fojú wọ́bẹ̀ ara ọ̀rọ̀ ní káhù òdìgbẹ̀ ò ṣẹ́rí bẹ̀yẹn náà ni ẹ máa tra gbogbo tí àwọn tọ́lọ̀ ń bá fún yàn ní kápá láti jẹ́ kíbẹ̀ túyàn dára ni máa gbìyànjú ẹ̀yàn gbígbésẹ̀ gbogbo ń tẹ́ máa fi náàfàánà àti gbádùn ilé ọkọ̀ àbí ọ̀nà àbákọ́jọ kó má ṣe bá wa ṣe fún yín dáná ta jẹ́ balẹ̀lẹ̀ gbogbo tí a máa fi ń jẹ́ ọkọ rí lọ́dọ̀ àwọn ìyàwó tí a fi máa ń padà jẹ́ ní ilé lọ́dọ̀ ọlọ́run àbí ọlọ́run bá kọjọ kò fi gbogbo bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ wá lọ́rùn iṣẹ́ ńlá ni bùkátà àwọn ọmọ àtàwọn ìyàwó ẹrù ńlá ni ọláhì ẹrù tó wúwo ni àbí ọlọ́run nínú àwọn ènìyàn kọjọ kó wá gbé ọmọ jẹ́ káṣírí wá tú alẹ́ ọlọ́run ọlọ́jọ́ kan tọ́lọ́run tí mo wá nílá kíyèsí tuntun jọ́rọ̀ mọ̀ràn gbogbo àtàjẹ́ bá délé ọlọ́run nípẹjá tániyàn wá ṣe ká ń gbìyànjú ká máa gbé ẹrù yẹn bọ́lá bá ṣe ń fún wa àti gbé tí yẹn bá ti náà níyàn pé òun máa ṣe àwọn responsibilities yẹn pẹ̀lú àánú ọlọ́run ọ̀nà òní fún máyàn tó bá fẹ́ fún àtúnlà tó bá fẹ́ fún àtúnlà ṣùgbọ́n tí wọ́n bá ti láníyàn kó òun fẹ́ láhùn òun fẹ́ háwọ́ fún ara ilé òun fẹ́ mọ́tara òun nìkan kò ní kábọ̀ fúnra rẹ̀ náà débi tó fi máa náàfà náà sọ pé jẹ́ ìjẹ́ tí bójú wò wọ́n lẹ́ẹ̀kan tó bí a kì í ṣe dáadáa sí wọn àwọn tó dẹ̀rù kó fẹ́ fìyà jẹ ìyà òdì ní padà wá jẹ wọn wọ́n bí ọ̀jẹ̀ ọjà ara máa tù wọ́n kò wá níjẹ́ látọ̀dọ̀ ti tiẹ̀ tó أكل ما تسمعون سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته